sípò àṣírí tọ́lọ́wọ́n bá fún wa á máa lò wọ́n láti fi tẹ̀lé ní tọ́lọ́wọ́n bá ń fẹ́ ká máa fi wọ́n ṣe ni èsì pé àmọ́ wa lo àlàáfíà àti pípò àṣírí wa níbi àti fi máa ṣẹlọ̀ nínú àwọn àjọsìn eléyìí tí Islam tó ní ká máa forí kese ó náà ní ọ̀sọ́lẹ̀ ọ̀sọ́lẹ̀ àtú ó pàtàkì púpọ̀ ó ní orígun kejì nínú àwọn orígun ẹ̀sìn Islam. Islam eléyìí tó ṣe pé tí èèyàn bá ti ṣe kò lè jẹ́ mùsùlùmí èèyàn kan gbọ́ ó sì mà ike sọ̀láàtù ó wà ó sì ló ń gbà pọ̀ wà ní ìsìláàmù náà ṣùgbọ́n kì í ṣe káfíìrì lélẹ́yìn èèyàn sì sọ̀láàtì ṣeré rárá gbogbo àwọn oríṣiríṣi sọ̀láà ìtọ́jọ́ràn yẹn ni ìtọ́jẹ́ náfìlà ni mùsùlùmí yẹ kó mójútó wọn sọláàtù ní orígun kejì gẹ́gẹ́ bí mo ti ṣe wí ṣáájú nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún àti pé pàpà gan olórígun tó kan pátó lágbára jù nínú àwọn orígun márààrún yìí lẹ́yìn torígun alákọ̀ọ́kọ́ torí pé orígun alákọ̀ọ́kọ́ òhun òhun ló ní agbára jù tó ka màmá jù ètò ní í ṣe pẹ̀lú pé ká jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ ọjọ́ sìn fún lódodo àyàfi Allah káàsì tún jẹ́rìí pànàbí Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ rẹ̀ ni eléyìí lórí gan àkọ́kọ́ èyí tó lágbára jù èyí tó lágbára sí kejì náà ni as-salah àti ike àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n láwọn orígun ẹ̀sìn Islam tẹ́ rí yẹn téèyàn bá gbà wọ́n gbọ́ téèyàn ní ara ẹ̀sìn Islam ni wọ́n àti pé ọ̀ranyàn ni wọ́n àmọ́ èyàn ẹsẹ wọn èyàn gbà wọn lọ́rùn yẹn àmọ́ èyàn ẹsẹ wọn èyàn onídìí kèfèrí pẹ̀lú pé kìí ṣe wọn àyàfi láti nìkan nítorí pé téèyàn bá ti fi láti sílẹ̀ kódà kéèyàn gbà pọ́nra yẹn àmọ́ èyàn ṣe èyàn di kèfèrí nù eléyìí lọ́rọ̀ tó dọ́gba jù nínú ẹni tó bá kóró ju ìmẹ́lẹ́ ló mú má ṣe sọ̀lá tó ń ti pọ́gbà para ìsìláàmù ni wọ́n ní kì í ṣe kèfèrí ṣùgbọ́n àpá gẹ́gẹ́ bí ìmáàmù Malik àti ìmáàmù Shafi'i apá kejì nínú àwọn olùmọ̀sọ yìí pé béèyàn bá gbà pọ́nra ní sọ̀lá tó ṣùgbọ́n téèyàn ṣe látàrí òròjú àbí ìmẹ́lẹ́ onítàn o pípa náà láti tún pa agbà kí ni sọ pé àpá kì í ṣe kèfèrí agbà kejì pé ni pé ẹni tó sọ páàpá láì jẹ́ kèfèrí ọ̀rọ̀ tí wọ́n fààyè sílẹ̀ pé tá a bá pa tán á wẹ̀ á fàṣọ gbẹ̀yìn sí lára á tún ṣe sọ̀látùl jánásà sí lára á sin sórí tí àwọn mùsùlùmí ẹni tí ó jogún rẹ̀ ó jogún ẹ̀ ọ̀rọ̀ ẹni tó sọ pé ó ti di kèfèrí ọ̀rọ̀ tiwọn ó ti dínà ká máa sọ pé á tún wẹ̀ á fàṣọ gbẹ̀yìn ká sí lára àbá ṣe sọ̀látùl jánásà sí la torí gbogbo nǹkan yẹn ayé ṣe fún kèfèrí kò sì sáàyè ike kí wọ́n sì sórí tí àwọn mùsùlùmí ẹnìkan á sì ti jogún rẹ̀ tó ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì torí ẹ̀ eléyìí tí Ahmad ibn Hanbal tó ń sọ ìgbà ni bá ti fi sọ̀láàtì sílẹ̀ kò bá tiẹ̀ gbà lọ́rọ̀ yẹn àmọ́ lóròjú ìmẹ́lẹ́ ni òun mọ̀ máa ṣe ká sọ pọ́ǹtì ti di kèfèrí ọlọ́dọ́gba jù wọ́n pa kó di kèfèrí wọ́n sì pa kí kálukú sinmi òun lọ́tọ̀nà jù nítorí pé anabi sallallahu alaihi wasallam ní al-ahdu alladhi baynana wa baynahumu as-salah faman tarakaha faqad kafara májàmú ti ń bẹ láàrin wa àtàwọn èyí tá a bá wọn dá òun náà ní kí torí náà ẹnikẹ́ni tó bá ti fi sọlá ti sílẹ̀ ti ṣe kèfèrí o tó bá ti fi sílẹ̀ anabi ọ̀sọ́ ipò fi sílẹ̀ juhudan kò sì sọ pé ó fi sílẹ̀ kasalan wa tahawunan kò sọ pé nítorí pé kò gbàgbọ́ ìwọ̀n pé kìí sara islam kò sì sọ pé ó fi sílẹ̀ nítorí òròjú àbí torí mẹ́lẹ́ ẹnikẹ́ni tó bá sá ti fi sọ láti sílẹ̀ tí ò ṣe sábàbí yòówù ó lè fà faqad kafar ó ti di kèfèrí lódodo tá a bá wo bá di ti ṣe wá a rí i pé kọlà kò fi hàn pé ẹni bá tó filẹ̀ látàrí pé ń wò pé kìí sara islam nìkan lápè ń kèfèrí ṣùgbọ́n fi hàn pé gbogbo ẹni tó bá ti paṣọ láti tì ohun yòówù ọba àjẹn tó fi ṣèkẹ́wọ́ ó ti ṣe kèfèrí sọlọ. alimami muslim rahimahullah àti abu dawud rahimahullah àwọn náà tún gbé ẹgbàá wa mi jáde pànàbí sallallahu alaihi wasallam sọ pé bayna ar-rajuli wash-shirki wal-kufri tarku as ń bẹ láàrin èèyàn àti ìṣẹbọ sọlọ ẹni ń bẹ láàrin èèyàn àti ìṣe sọlọ kò náà ní kéèyàn pa sọ láti tì bí èèyàn bá ti pa sọ láti tì ó ti dọ̀sẹ́ bọ́ ó ti bọ́ sínú ẹbọ ṣíṣe ó ti bọ́ sínú ẹbọ ṣíṣe bí èèyàn bá ti pa sọ láti tì ó ti bọ́ sínú kèfèrí ṣíṣe hadith yà rí pọ́ hàn gbangba gbangba níbi títọ́ka sí pé gbogbo ẹni tó bá ti fi sọ láti sílẹ̀ ṣe kèfèrí ní ṣíṣe kèfèrí tó ga tí máa yọ̀yàn kúrò nínú ẹ̀sìn Islam téèyàn ò fi ní jẹ́ mùsùlùmí má nítorí pé alifu alamu ti tí ń bẹ ń bì fi kúfúrù tí ń bẹ ń bì fi alifu wa láàmù alifu yẹn sì fi hàn pé gbogbo kufuru àlẹ́ pé kúfúrù kékeré ni wọ́n ọba gbogbo kúfúrù lọ́kárí torí ẹ̀ àkíyèsí o ẹ̀yin abánisọ yìí gbé wá lọ. ẹ̀yin tí wọ́n fẹ́ fi ọmọ yín tékìní kejì ọkọ àtìyàwó tó bá ṣẹlẹ̀ pé e, èyí yòówù nínú ọkọ àtìyàwó tó bá ṣẹlẹ̀ pé kìí ṣe sọ̀lẹ̀ kọ̀tọ́ kí ẹ jẹ́ kí igi yẹn kó ṣe sò kò bá jẹ́ pẹ́lẹ́rì ni wọ́n wá sí àbí wọ́n lọ fẹ́ bá wọn ta kókó rẹ̀ ẹ má jẹ́ igi yẹn kó ṣe sò nítorí pé obìnrin mùsùlùmá lẹ pé kìí ṣe náà ọkùnrin mùsùlùmí la pé kìí sin náà à ọlọ́run má jẹ yìgì irú rẹ̀ gbọ́dọ̀ wáyé àti pé tí wọ́n bá so yìgì irú eléyìí yìgì yẹn wọn ò rí so yìgì tó ti ṣubú dànù ni kó tó di pa àwọn ẹni tí ẹ so fún tẹ́wọ́ gbà ẹ gbọ́dọ̀ so yìgì láàrin ọkùnrin àtobìnrin tán pera àwọn mùsùlùmí ṣùgbọ́n tá a rí pọ́kà nínú àwọn méjèèjì kìí ṣe sọ́lá. bákan náà ẹni tó bá pa sọ́lá tìtì tọ́wọ́ á kú àwọn ọ̀pá àmọ́ àmọ́ pé kìí ṣe sọ́lá gẹ́gẹ́ bá ti ṣe màláwùjọ wa lónìí pọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ́ mùsùlùmí fàlàsọ dákọ̀ wà lásọ lá tọ́wọ́ pé irọ́ ni wọ́n máa pọ̀rọ̀ ọlọ́ wọn yìí sì ṣe sọ́lá tí irú bá kú àní ṣe sọ̀látùl jànáza sí wọn lára o gbogbo bó tilẹ̀ wù káànú ṣẹ́yìn tó òsín tá a fẹ́ fàánú rọ́ọ̀sì èèyàn èèyàn gbà lójú ayé rẹ̀ pé islam wúlò fún un torí tó o bá gbà pé islam bá wúlò fún un ọmọ sílọ̀ ìwọ òsínlọ̀ òsínlọ̀ ń kú ọ̀sẹ̀ lọ̀ ń kú ni àwọn akutẹ wọn á ká ṣàánú rẹ̀ àánú kíni wọn ìran àánú ẹni tó ti kú ṣe àfi tó ń bá ti kọ́kọ́ ṣàánú ara rẹ̀ kó tó lọ so irú àwọn tí ń kú bá wọn ẹ gbọ́dọ̀ ṣe sọ̀látùl jánásà sí wọn lára nítorí pé ìgbà tó náà ń gbáyé kò ṣe sọ̀lẹ́ kọ́dà gan wọn gbọ́dọ̀ wẹ ẹni tí ìbá ṣe sọ̀láàtì tó bá kú lọ́ ń gbọ́n o lọ́ ń gbọ́ tó ń forúkọ jẹ́ mùsùlùmí tó rò pé orúkọ lásán ni mùsùlùmí ẹ ṣe mùsùlùmí o ẹni tó jẹ́ pé orúkọ lásán ní ń gbé ká kì í ṣẹ̀sìn Islam irú àwọn eléyìí báyìí wọ́n ṣe mùsùlùmí orúkọ sọ́ni di mùsùlùmí ẹni bá ti ń pa sọ̀láàtì títí ẹ̀ ṣe lọ ń gbọ́yún tó ń múra sí tó ẹ pé rọmọdọ́nà ló dé là ń rí ọ mọ́ṣáláṣí bí rọmọdọ́nà bá ti lọ yóò ka ẹni rẹ̀ ni pé ó tún dẹ̀ mí tọba bá bẹ́ẹ̀ tọba lọ kú tẹ̀ ẹ ṣe sọ̀láàtì ìdájọ́ rẹ̀ ni pé wọn ò ní ṣe sọ̀láàtùl jánásà sí ọ la ọwọ́ á kú wọn á lọ gbé ọ láì jẹ́ pé wọ́n ṣe sọ̀láàtù ṣùgbẹ́yìn wọ́n ṣe sí ọlá wọlé tẹ̀síìlù wọn ò sì ní wẹ̀ wọn ò ní wẹ̀ ọ́ bàbá kú okú forí ara ẹni kò sẹ́ni tí ó wẹ̀ ọ́ wọlé tẹ̀síìlù wọn ò ní fa sọ̀gbẹ̀yìn sí lára wọlé dẹ́fúnukù fi maqabir mùsùlùmí wọn ò sì ní sin ọ́ sórí tí àwọn mùsùlùmí subhanallah ẹnì kò tiẹ̀ ní sàdúrà pé kọ́ lọ́wọ́ forí jẹun kọ́ lọ́wọ́ kẹ́ ọ torí kékeré ibi tó bá rí ọ máa lọ o ò ní jogún ẹnìkan ẹnìkan ò ní jogún wọn náà bó láti àsòkù rẹ kókó rán ọmọ márùn paráyé ẹgbẹ kòtò lẹsọ ọbẹ ẹgbẹ kòtò lẹsọ ọbẹ tó kọ́ ọmọ máa ní àwọn èèyàn lára subhanallah so torí ẹ kí á ní wọn retí nìsí kótó di kó tùbá. wọ́n tá à ń bá sọ̀rọ̀ báàrí ọmọ mọ́sálásí tó ń bínú ọmọ wa mọ́sálásí ọ̀nyani tó pe ọ lákèésí ọ̀nyà lódì tí ò sí ẹ̀yìn àti mọ́sálásí àjọ níjà ni tọrọrọ rẹ fẹ́ jọ bẹ́ẹ̀ orí mọ́sálásí ó ń bínú orí mọ́sálásí ó tẹsẹ̀ márùn subahánàláhi alazim wọ́n ń pèpè fún sọláàtì ní mọ́sálásí ó ń gbọ́ ó sì ń fòwú ó ń rà á di tí nítorí pé kò gbọ́n tí wọ́n ń wí bẹ́ẹ̀ ó kọ̀ la tó kù tó o bá kú tán ìwọ náà ò lè jọ ṣẹlẹ̀ sí ọ gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti torí pọ́ ọ̀fẹ́ sílọ̀ pẹ̀lú wọn tó o yan mọ́sálásí lódì àwọn ò ní kópa níbi àti sìnkú rẹ̀ torí kókó ọ̀daràn ọ̀daràn ní í sín àwọn ọ̀daràn bíi tẹ tẹ ìjọ gbọ́ bá gbọ́ tẹ ìjọ sin lọ́wọ́n àwọn lọ́wọ́ máa expect àwọn lọ́wọ́ máa retí àmọ́ mùsùlùmí ti ń sin lọ́wọ́n mùsùlùmí tó mọ́ lọ́wọ́n má tiẹ̀ ronú pé ru wọn ń bọ̀ torí ẹ̀ ìwọ tí èsì lọ́yún ìdájọ́ rẹ nù bẹ́ẹ̀ nìkan bá ṣèèṣì tó bá lọ sí sọ̀látù jàǹdàzà sí ọ̀la ìwọ tó ṣe sọ̀látù kù àṣedànù ni yóò jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ bẹ́ẹ̀ nìkan bá ṣèèṣì tó ń lọ dàmí sí ọ̀la tó ló ń wẹ̀ ọ́ àṣejù nìyẹn yóò jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ ẹnìkan lọ má sọ kan wá pàṣọ gbẹ̀yìn wọn fi sí ọ lára àṣejù nìyẹn yóò jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ́run bẹ́nìkan bá ní wọ́n kàn sí ọ sórí tí àwọn mùsùlùmí ìtayẹnu àlànà yóò jẹ́jọ́ rẹ̀ níwájú ọlọ́run bẹ́nìkan bá ń ṣàdúrà fún ọ pé kọ́lọ́hún kẹ́ ọ kọ́lọ́hún gẹ̀ ọ àṣedànù nìyẹn yóò jẹ́jọ́ rẹ̀ níwájú ọlọ́run torí ń ṣàdúrà fẹ́ni tó ti hàn pé kò lálùjáná lò kò ní nǹkan kan tó fẹ́ fi ṣe ìdínú tó fi yẹra tó fi jìnà sẹ́sìn Islam lójú ayé rẹ̀ bẹ́nìkan bá fún ọ lógún jẹ níwọ̀n tó èsì náà yìí àbí wọ́n ń jogún tiẹ̀ nítorí pé gbogbo owó tí wọ́n ń gbà kìí ṣe tiwọn torí owó tí wọ́n ń gbà wọ́n ń gbà lọ́dọ̀ ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ láti jogún rẹ̀ ni owó tí wọ́n sì fún wọn náà wọ́n ń fẹ́ ni tí wọ́n lẹ́tọ̀ọ́ láti jogún rẹ̀ ni. wọ́n kàn rọra gbẹ́ kòtò ní wọ́n bá sọ sí wọ́n sì pọ̀ ọdí kan má fòrùn para yìí kádùúgbò ọmọ márùn. nínú àwọn àjọsìn eléyìí tí Islam tún mú wa tó ní ká máa forí kèsè ni ọ̀sùnyàmù gẹ́gẹ́ bí ọ̀sùnyàmù tá a wà nínú rẹ̀ ní ìsìn lóṣù Ramadan kọ́ kọ́mọ̀sí kọ́tì sí wa lọ́wọ́ kí ni wọ́n ń pè ní asuyam asuyam ni al-imsaku bi niyyatin min tulu'i al-fajr ath-thani ila ghurubi ash-shamsi an jami'i al-mufattirat wọ́n ní tá ń pè ní asuyam ìkẹnu rọ́sẹ̀sì fọlọ́ òun náà ni kákẹnu wa láti ìgbà tí alifájàrí òdodo bá ti yọ pẹ̀lú àníyàn pàǹjọ́sìn fọlọ́n pẹ̀lú àìní pẹ̀lú àìní mu pẹ̀lú òjìnà sí àwọn obìnrin wa pẹ̀lú òjìnà sí àwọn ọkọ wa láti ìgbà tá àlùfájàrí òdodo bá ti yọ títí tí ó fi di pòrùn wọ̀ eléyìí ni wọ́n ń pè ní ọ̀sùyàm a sì rí i pé ọ̀sùyàm yìí ẹni tó bá bá wa sí ló lè máa dùn rẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí ló lè máa bó ti ṣe lóòrìn tó ṣùgbọ́n ẹni tí ọ̀dàn wò látàrí pé kìí ṣe mùsùlùmí kò lè máa bó ṣe dùn tó ẹni tí kìí ṣe mùsùlùmí ó béèrè ó ní kí ni jẹ́ àṣìyàm ṣé èso ńlá àwẹ̀ ni kìí ṣe ńlá àwẹ̀ nítorí pé àwẹ̀ ìtumọ̀ rẹ̀ kọ́ ni ṣìyàm tí islam mú wa nítorí pé àwẹ̀ àríkú ẹni tí èsè mùsùlùmí náà ó lòún gba àwẹ̀ ṣé nǹkan kan náà wàhálà ń jọ ṣe nǹkan kan náà là ẹ pè lórúkọ tọ́lọ́ wọn bá pè gbọ́fẹ́ kẹ́ni tí ó bá yé kó béèrè túmọ̀ rẹ̀ ká lè bá a sọ fún un kó nù lè bá a mọ̀ pé ìyàtọ̀ tó wà láàrin wọn ó hàn ọ̀sùnyàmù láti sọ ìkẹ́nu rójìnà sí jíjẹ ìkẹ́nu rójìnà sí mímu ìkóra rójìnà sí ìbókùnrin lájọṣepọ̀ ìbọ́kùnrin lájọṣepọ̀ láti ìgbà tálífájà rí òdodo bá ti yọ títí tó rùn fi wà. eléyìí ni nkwenye ń pè ní àsùyàm àwẹ̀ àwẹ̀ àwẹ̀ tí wọ́n máa wẹ̀ kò ní ìtumọ̀ yìí torí mua tí ìsìláàmù máa mú wa ni bàbá wa wá ọkọ fún un wa táàrọ̀ ọkọ̀ ká tó ṣe ẹ dákun ẹ jẹ́ àpè bọ́lọ̀ ti ṣe pé nǹkan rẹ̀ ẹ àpè ń rán ti ṣe pé torí ń ṣe kì í ṣe eré ní ìsàn àwọn tí ń àwọn ẹlẹ́sìn eh, kìrìsìtẹ́nì náà làwọn ń gbààwẹ̀ gbogbo ọjọ́ ra wọn tí wọn ọjọ́ tiwa tí ọjọ́ tiwọn bóun tiwa sí wa ń jẹ́ àwẹ̀ tí wọn ń jẹ́ a sì mọ̀ pé kì í ṣe Yorùbá lọ́lọ́run fi sọ ẹ̀sìn kalẹ̀ nítorí pé àwẹ̀ tàwọn míì òun náà ní pé má jata má jẹyọ̀ àmọ́ má jẹun so àwẹ̀ tàwọn míì òun náà ní pé ẹ eh, má jẹran àmọ́ ò lè jẹja àwẹ̀ tàwọn míì ẹ̀wẹ̀ òun ní pé má wẹ̀ ṣé àwẹ̀ ń wá ní ìtumọ̀ sùyàmù tọ́lọ̀ fi rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam táwa wí tátọ̀ kágídé hárí báwẹ̀ làwẹ̀ ń jẹ́ lọ́dọ̀ tiwa olódo ọwọ́ abáni pé zakati náà kí ni zakati ń jẹ́ lọ́dọ̀ tí hajj ńkọ́ kí ni ń jẹ́ léde Yorùbá yín wọn á ní kó máa pe sọláàtì ní sọláàtì ọwọ́ ń hó sẹ́nu ọ̀n tanra rẹ̀ dànù onírun ni wọ́n máa pe múra sí máa pe bẹ́ẹ̀ níbi tọ́lọ́mùbá ti pe nírun ó sì bá wa wá wakọ̀ wá gbẹ́bù ṣèbá náà ti ń pè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ebi látàrí pé ká má jókòó tẹtẹrẹ ká má ṣèwádìí náà ni báwo la ṣe ní ìlọsíwájú náà ẹ̀sìn àtàmọ̀túmọ̀ ẹ̀sìn gan tọ́lọ̀ ní ká máa ṣe. akramakumullah àṣùyàmù náà la wá wà lórí rẹ̀ yìí o ó ti débi tó dé báyìí nínú oṣù ọlọ́lá ńlá yìí Ramadan àwọn olóríire wà tó ẹ pé láti ìjọ tó ti bẹ̀rẹ̀ ẹ̀sìn wọn tẹ̀tì sọlá tí wọ́n ń lọ bó ti ṣe yẹ ẹ̀sìn wọn ò dúró wọ́n ń ṣe ẹ̀sìn yìí bọ́lọ̀ wọn bá ti ṣe ń fẹ́ abẹ́ lọ́wọ́n bá fún wọn pé kọ́lọ́run dákun kọ́ gbà lẹ́sìn ọlọ́run ẹlẹ́dàá wa má kọ́ ti sí wa lọ́wọ́ ṣàánú wa má wo bá ti ṣe ma má wo bá ti ṣe dáa ọlọ́run dákun má kọ́ ti sí wa lọ́wọ́ ọ̀n bẹ nínú àwọn èèyàn tó ṣe pé bí Ramadan ti ṣe ń lọ sí mẹ́wàá yìí ó lóun tún múra náà ni òun múra alẹ̀ náà ni òun ti mọ bóun ti ṣe bóun tiẹ̀ ti ṣe pàdé rọmọdán ọ pàdé rẹ rọmọdán ni èwo má ṣètò ẹ̀mí àbí tọdún yìí náà eléyìí táwọn bá lọ tó ti wọ mẹ́wàá yìí ṣe náà ni wọ́n tún palẹ̀ má fún ó ti bẹ̀rẹ̀ di sí subhanallah ẹlòmíín sì ń sọ suyam akramakumullah ìsọkúsọ ìwíkúwí ìwòkúwò ìrìnkúrìn ìṣekúṣe iná ni tó ń bẹ kí á nìtumọ̀ rọmọdọ́nà tiẹ̀ a ó dà gẹ́gẹ́ bí hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tóní kam min sa'imin laysa lahu min siyamihi illa al-ju'u wal-'atash mélòó mélòó lẹni tó ń ṣe siyam tí ò ní rí ládàá kankan gbà látara siyam rẹ̀ ju òǹgbẹ àti ebi lọ òǹgbẹ àti ebi lásán ni ọkàn máa fi para rẹ̀ ni wọn máa fi ṣera rẹ̀ bẹ́ẹ̀ni ẹni tí ó bá ti lè sọ ẹnu rẹ̀ kò lè sójú rẹ̀ kò lè sọ àwọn oríkèé rẹ̀ níbi àwọn pálapàla rádaràda tí tí ṣe ń bọ̀ kí rọmọdánù náà tó dé àfẹ́ mọ ìyàtọ̀ rọmọdánù ẹlòmíì àtìgbà tí ò sí rọmọdánù. bàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé man lam yada' qawla zuri wal amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu. ẹni tí ó bá ti lè fi ẹ̀rí èké tí ò lè pàtì à ń fẹ́ rí èké à ń fi ń ṣèwà hù kò lè filẹ̀ ọlọ́wọ́n bò bùkátà kọ́ máa jẹ kọ́ máa mọ̀ ọlọ́wọ́n bùkátà kọ́ máa jẹ kọ́ máa mọ̀ nínú àwọn àjọsìn máa forí ni alhajj àti umra àti gbogbo ìjọsìn ńlá méjèèjì yìí tó kó sínú àmọ́ pé nínú hajj àti umra tàwáfù wà ń bẹ nínú hajj àti nínú hajj àti umra ìyẹn a máa gẹrí ìyẹn a máa fárí ìyẹn a máa dírùnkù ìdírùnkù ní tàwọn obìnrin obìnrin lè ọkùnrin lè gẹrí àbí kó fa irun orí rẹ̀ tó ń ti pé fífarun orí ńlọ́lọ́lá jù lópin ìgbà tó bá ṣe é pé ẹni tó ṣe umra ṣáájú hajj àsìkò ń bẹ fún un tí irun tún fi lè hù padà lórí rẹ̀ kó tó di pọ́ parí hajj rẹ̀ tí ó wà á kúkú fa gbogbo ẹ̀ dànù kúmọ́lẹ̀ kejì àmọ́ tí ó bá sásìkò kọ́ gẹ́rí ni ní ti umra kó fi wá fa gbogbo ẹ̀ lẹ́yìn hajj nínú hajj dídúnra wà ń bẹ sísọkò wà ń bẹ ìdúró àràfà wà ń bẹ oorun Muzdalifa wà ń bẹ tí Mínà náà kò gbẹ́yìn gbogbo eléyìí ara ń tí hajj kó sínú nù ara àjọsìn tá à ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹrú tó bá ń kópa nínú olú ìjọsìn láyì hajj kéèyàn máa ma báwo ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa báwo ló ti ṣe ṣe ìjọsìn yìí ní ìjọsìn ńlá eléyìí tí gbogbo mùsùlùmí láti gbogbo àgbà ńlá ayé tí wọ́n ń péjọ wá sí Mẹ́kà láti wá sí tí ó sì sáyè méjì míì lókè pẹ̀ yìí téèyàn tún ti lè lọ sí hajj yàtọ̀ sí Mẹ́kà kéèyàn máa wá tara rẹ̀ máa títóbi ọlọ́run ọba ẹlẹ́dàá wa kéèyàn máa tara rẹ̀ ma bọ́lọ̀hún ẹlẹ́dàá wa bó ti ṣe karabata tó kásì mà yìí pé gbogbo nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú ta tọ́ka sí pé ń bẹ nínú hajj yìí gbogbo ẹ̀ náà ìjọsìn ni tó dádúró gédégbé tó sì ní agbára tó pọ̀ ṣùgbọ́n bó ti ṣe wá jẹ́ ìjọsìn yẹn ọlọ́run ọba ló ní kì í ṣe tẹlòmíì bóyá ọmọ tó fà tá à ń fi ṣe àbí òye ọ bóyá tọ̀wáfù tá à ń ṣe ọmọ túmọ̀ rẹ̀ ọmọ ẹ̀sìn ni eré tà ń sá àbí ìpọ̀sẹ̀sẹ̀ wa láàrin sọ̀fà àti márùwà ìjọsìn ni ọmọ rẹ̀ ọmọ rẹ̀ eléyìí nǹkan míì ni òkúta sọ ní ibùsọ̀kò ìjọsìn ni bóyá fi jẹ́ òǹkà yẹn àbọ̀ ọmọ a hajj gangan fúnra ara rẹ̀ bó ti ṣe jẹ́ ìjọsìn tọkùnrin gbọ́dọ̀ ṣe nínú ìmúra kan ọ̀tọ̀ tọ́jẹ́ pé gbogbo tolórí tẹlẹ́mù kálukú wọn wọ́n wàá jọ wà nínú aṣọ oríṣi kan náà láì sí àwọ̀tẹ́lẹ̀ láì sí pátá ìjọsìn ni ọwọ́ àmọ̀dí tó fà tó fi jẹ́ pàṣọ náà lọkùnrin gbọ́dọ̀ wọ̀ lọ́gbọ́dọ̀ sámára lọ́gbọ́dọ̀ fi lọ́gbọ́dọ̀ fi bora lọ́gbọ́dọ̀ lọ́mádì eléyìí nǹkan míì ni ọmọ túmọ̀ rẹ̀ ọmọ túmọ̀ rẹ̀ nǹkan míì ni. ìjọsìn yìí ọlọ́yàn ló jẹ́ lórí mùsùlùmí kárípa àmójútó káṣí má ṣe sáhùn gbogbo ẹni tọ́lọ̀ ń bá bùkún tọ́lọ̀ ń ràn lọ́wọ́ pẹ̀lú tó lè lọ fi ṣe hajj lọ ṣe hajj rẹ̀ o pàápàá jùlọ ní kété tọ́lọ́mùbá ti ràn ọ́ lọ́wọ́ láti rí nítorí olè lọ́ọ́ fi ṣe má dàgbà sí i torí pé ẹni tí kọ̀mántì ọ̀sẹ̀lẹ̀ lọ́la ó ti ṣe lè máa dọ́là òní náà lọ́yẹ kó o ti mójútó kìí sọ̀la ọlọ́run lọ́lọ́la ló sì máa tó lè ṣẹlẹ̀ ti ní kó ju hajj rẹ lọ́dún yìí nítorí pé ọ̀hún máa ń tó lè ṣẹlẹ̀ lọ́dún tí ń bọ̀ nínú àwọn àjọsìn eléyìí tá à ń tún forí kí ara wa sí òun náà ni aljihadu fi sabilillah jíjagun sí ojú ọ̀nà ọlọ́run ní ìgbà tí eléyìí tó bá wáyé kí mùsùlùmí kó kópa ń bẹ̀ ara àjọsìn náà ni eléyìí tó ṣe é pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn a máa ń fẹ̀mí ṣe jihad a máa ń fi dúkìá ṣe jihad kọ́ ọmọ fà sẹ́yìn níbi eléyìí náà torí pé ara àjọsìn tí wọ́n ní ká forí kì í wá sí i kó kópa ń bẹ nígbà tó bá wáyé ara àjọsìn wọ́n ní sọ pé sọ láti lásán lèmi wá mójútó gbogbo yòókù kọ̀ọ̀kan mi nínú àwọn àjọsìn tá a tún máa fara sí òun náà ni mà wíwá ká tó tìlú kan bọ́ sílùú kan kátàyè kan lọ sáyè kan kátàdúgbò kan lọ síbòmíì nítorí àti lọ wá mà ara àjọsìn àjẹkọ àwọn ọmọ tí wọ́n ń lọ ọkọ kí láti fìkà dé bìkan ìjọsìn ni wọn ń ṣe ìrìn wọn tí wọ́n rìn gan láti débi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ kí yìí ara àjọsìn ni Ọlọ́run lè dá wa kò sì ní dùn wọn ńlá dáa rẹ̀ lópin ìgbà tá nìyẹn yẹn bá ti dáa. eléyìí túmọ̀ sí pé àwọn àjọsìn eléyìí tí islam mú wá tó ní í ṣe pẹ̀lú wípé ara òun náà ni wọ́n fi ṣerú rẹ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ lórí èèyàn kéèyàn ó rí i pé èèyàn mójútó èèyàn ò fi ṣeré rárá nítorí lórí ojú ọ̀nà àti wàlìjánà ìtẹ̀lé tọ́lọ́run yọ pọ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ wọ̀ ọ́ ìjìnà sísí sẹlọ́n yóò lóorìn nínú sí ẹni tó fẹ́ wà lùjánà ó fẹ́ wà lùjánà ó máa ṣe ti Allah ó ṣe ta nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè ọ́ sẹ́sìn ọ̀nsáká ọ̀wá ń dẹnu lẹ̀ pé kí wọ́n gbọ́n ọ jẹ ìwọ náà máa jẹ àlùjánà síbẹ̀ náà wọ́n máa fún yàn jẹ wọ́n yìí fún yàn jẹ́ báwọn. ọ̀nà ń bẹ ní sísí lẹ̀ lónìí fún gbogbo ẹni tí ò tí ì kú tó sì nílà káì. ọ̀nà yìí kò ní máa bẹ́ sísí lẹ̀ lọ bẹ́ẹ̀ títí láéláé títí ìgbà wo ni títí ìgbà tí tolórí tẹlẹ́mù kálukú àwọn èèyàn ò fìdí pé ń pọ̀ ká kú ni bàbá tí wọ́n ń pọ̀ ká kú ọ̀nà ti dínú. No ààyè àti padà mọ́ ò sí ààyè àti pọ̀ǹdà ó ti dì í ó tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ tọ̀rọ̀ ò ní jáde má òní ni kó rí pé o mójú tẹ̀sìn rẹ̀ òní ni kó o má fẹ̀sìn rẹ̀ ráàlì kó gbìyànjú láti rí i pé ẹ̀sìn ló ń ṣe o kìí ṣẹ̀sìn orí lórúkọ àwọn àjọsìn tá à ń forí kìí ṣe náà á àwọn míì wọ́n ti dàgbà bò míì tí ìsọlọ́n tí ìsànàbì ló ní wọ́n ṣe. wọ́n ń hunrí mọ́rọ́ wọ́n máa tara wọn dànù lórí òfò àti ẹ̀tànjẹ́ wọ́n tún á máa wò pé ẹni tí ò bá tí ì ṣerú ní táwọn ń ṣe yàn kò tí ì ṣe Islam nǹkan màláì màkà o nǹkan ńlá onífẹ́ẹ́nu kéèyàn máa wò pé ẹni tí ò bá tí ì wá ṣerú ní táwọn ń ṣe sí náà nígbà wọn gbé ohun tẹ̀yìn ṣe ohun tí wọ́n gbé lórí òṣùwọ̀n wọ́n rí kó gangan oníbàbá ńlá sínà àbí bó o lèyàn ṣe kọ̀ láti máa tẹ̀lé lánàá tànàbì sallallahu alayhi wa sallam tí ó jẹ́ pé ìlànà ẹlòmíì tó yàtọ̀ sànàbì ní ń tẹ̀lé tí ó wàá lérò pé àfi kí gbogbo ayé ọ̀tọ̀bẹ̀ ni wọ́n tó lè soríire. a'udhu billah. àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi èyí tí ó dá lórí mímọ́ sí ìjọsìn pẹ̀lú oríkèéríkèé ara wa òun náà láti gbọ́ lábẹ́ ètò yìí láti ẹnu àwọn olùkọ́ wa nítorí náà à ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin olùgbọ́ nílé lóko wípé orí ńlá tí ó ga jùlọ òun náà ni yóò jẹ́ fèmí àti ẹ̀yin láyé ní àti lọ́la lòkè ọmọ tí a bá lè gbìyànjú láti máa mú àwọn ẹ̀kọ́ wọ̀nyí lò nínú ìsẹ̀mí wa ṣáájú kí ọjọ́ tó lọ mú wa lọ́wọ́ insha allah a ó tún máa pàdé ní orí ètò yìí ní ọ̀la tí í ṣe ọjọ́ kẹwàá nínú oṣù ramadan ti ọdún yìí ọdún fourteen forty one tó ṣe déédéé twenty twenty ọdún tìmíláàdì wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.